just had a brief session now. They want you to tell us and the public about about uh, some of uh, the conclusions made here this morning. Yeah. In this brief meeting. All right, but there was a closed door session, sort of. What he said was that we are coming from We have our system. And there's no way any of us will allow the system to break down. We know who the next Olubadan is supposed to be and is going to be. The, the deceased Olubadan Because from Jotun line, the next division we come from Balogun line and it's Balogun of Canada. So we went there to show him some solidarity. So, and also to plan out the burial, the burial monument. So, and as he told me, there's no question of anything that was saying that uh, Balogun is not delivered at this minutes. After that one, after the burial, after the burial uh, is completed, then deliver the the the of report and uh, ratify them and deliver the land. That is how it is. Yes. Why this process will last? Do you have any message for the people of Ibadan land, particularly on the need to maintain what, peace? What, we are saying is that there is no vacuum. There is no vacuum. But uh, such a situation that uh, we don't. There is no vacuum at all. In fact, during the war, if, if, if number one, number two, number three, up to number up to number what, number, number twenty-two, number thirty-two, number forty-two. you know who is going to be the next governor. So, Ibadan, we are known to be very peaceful people. There's no rancor, there's no. I mean, as soon as, the, as, as soon as the burial rites are completed, we pronounce uh, the next the next of God and we give a date for the coronation. All right. Kábíyèsí o, thank you sir. Peter Peter n sọ ni pé Ìbàdàn lẹ́tọ̀ Ìbàdàn dèmi ètò gbogbo wa ni a ti mọ̀ pé bí kábíyèsí kan bá gbèsè àmì tó kàn a sì ní tàṣì àgbèrè lórí ẹ̀ torí pé kò sí di tàbí náà tàbí àgbèrè. kábíyèsí ọba mahmood lẹ́kọ̀ọ́ balógun came from the auto line. The next line, no, Igun Ọ̀tún ni a ti wá. Igun Ọ̀tún ni Kábíyèsí Mahmood, Dr. Mahmood, Lálẹ́fà Balógun, Igun Ọ̀tún ni a ti jáde. Igun Balógun ló kàn sẹ́yìn. So ìjẹ́dùn ni ìdí ìtọ́jú ẹ̀ fún gbogbo àwa ta jẹ́ ìgbìmọ̀ Olúbàdàn láti ọ̀tún títí dé ẹ̀karùn-ún láti ẹni ọ̀tún balógun títí dé ẹ̀karùn-ún banana wà ní ilé balógun láti fi wọn pé wọn pẹ́ sẹ́yìn dé ládẹ́ ti fi àwọn pé ẹ̀yìn wọn lábàdàn. ẹ ṣètò kábíyèsí. Thank you.